mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ̀ ń wò wá nílé ẹ kú dédé àsìkò yìí ọmọbọ́láńlé ṣé ọ̀nbọ̀ lèmi ń jẹ èmi lárẹwà àṣẹṣe ló alẹ́wà bí ọ̀kín èmi la fojoojúmọ́ ṣe bí ayaba èmi lọmọ olóńdó ẹ̀jẹ̀ kí mòògùn ará alágbẹ̀dẹ bàbá mi lálágbẹ̀dẹ àkọ́kọ́ awúkọ gbinrin bí ẹni dàdẹ èmi láya wọn lákẹ̀sọ́ báàlì ọjà ìlówó níbi tó ń gbèsò mo jẹ́ ọmọ bíbí ìlú Ondo a sì fẹ́mi níyàwó ní ìlú Ìpẹ́rù ọmọ ìpínlẹ̀ Ògùn ní ọkọ tí ó fẹ́mi sílé tí orúkọ ìnagijẹ wọn sì máa jẹ́ Gòjé nítorí pé àwọn fẹ́ràn láti máa ta dùrù àti láti máa kọrin a sì ṣe abiyamọ nínú ìgbéyàwó yìí a dúpẹ́ lọ́wọ́ Elédùà a sì tún ń fojú sọ́nà náà bẹ́ẹ̀ náà ni à kí n kọ ọmọ fọlọ́mọ <laughs> kí lékún náà la fẹ́ bẹ́ẹ̀ náà ni kí elédùà kí ó sì máa pèsè owó tí a ó máa fi bọ́ àwọn ọmọ tí a ó sì máa fi rán wọn lọ sí ilé ìwé mo lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti St. Helens Demonstration Nursery and Primary School nípínlẹ̀ Ondo ní ìlú Ondo mo tẹ̀síwájú lọ sí ilé ìwé ti girama St. Monica's Girls Nursery and Primary School ní ìlú Ondo bákan náà mo tẹ̀síwájú lọ sí yunifásitì ìyẹn iléèwé ẹ̀kọ́ gíga ti yunifásitì ẹ̀ eh, ti Ìlọrin University of Ìlọrin ní ọdún two thousand and two tí mo sì ṣe tán ní two thousand and five two thousand and six mo wá sí ìlú Èkó láti ṣe àgùnbánirọ̀ ní ọdún two thousand and six two thousand and seven ẹ̀ eh, ní iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìlú Èkó yìí mo fẹ́ràn láti máa jẹ àmàlà pẹ̀lú ewédú bẹ́ẹ̀ mo sì tún fẹ́ràn iyán àti ẹ̀fọ́ rírò aṣọ tí mo fẹ́ràn jù láti máa wọ̀ ṣé kí n sọ pé omi aṣọ kọ́lọ̀ lólóyìnbó máa ń pè é ó jẹ́ yẹ́lò inú mi sì wá dùn pé <laughs> yẹ́lò náà ni aṣọ tí mo tún wá wọ̀ lọ́jọ́ tòní. thank mo jẹ́ eh, mo wà ní ipò kejì nínú ọmọ tí àwọn òbí mi bí ọkùnrin ni àkọ́bí bàbá àti ìyá mi tí èmi sì jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo jẹ́ obìnrin àwa márùn-ún ni àwọn òbí wa bí obìnrin mẹ́ta ọkùnrin méjì gbogbo wa náà la lọ sí ilé ìwé gíga sí yunifásitì àmọ́ èmi nìkan ni mo lè sọ pé mo lọ sí ilé gíga láti lọ ka èdè òyìnbó bẹ́ẹ̀ náà ni ó máa yà yín lẹ́nu pé ẹni tó lọ sí ilé tó lọ ka òyìnbó èdè òyìnbó bí wọ́n ṣe ń sọ̀rọ̀ diction lolóyìnbó máa ń pè é tí ó sì tún wá ń sọ yorùbá báyìí ẹ nítorí pé ọmọ yorùbá dáadáa nítorí pé ọmọ yorùbá àtàtà nítorí pé ọmọ yorùbá tó dáńtọ́ ni mo jẹ́. èdè òyìnbó ni mo lọ sí University of Ìlọrin láti lọ kà fún ọdún mẹ́rin. thank you mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà tí mo wà ní ilé ìwé ti yunifásitì nígbà tí mo wà ní two hundred level mo lọ fún birthday party kan nígbà náà lọ́hùn èèyàn kan wá sọ̀rọ̀ pé gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe lẹ́yìn ilé ìwé ó yẹ kí a ti bẹ̀rẹ̀ sí nípa alẹ́ rẹ̀ mọ́ kí a ti bẹ̀rẹ̀ sí máa rí àwọn àpẹẹrẹ rẹ̀ nínú ìwà wa nínú ìṣe wa lẹ́yìn tí ìyẹn ẹni tí ó darí ètò olóyìnbó a máa pè wọ́n ní MC master of ceremony ìwà tí a parí eh, birthday party yìí mo tọ̀ arákùnrin yìí lọ mo ní mo fẹ́ràn ọ̀rọ̀ ìyànjú tí ó sọ lẹ́ẹ̀kan nígbà tí ó ń darí ètò ayẹyẹ ọjọ́ ìbí yìí mo sọ èròǹgbà mi fún ó sì ṣèlérí láti ràn mí lọ́wọ́ tí ó sì mú ìlérí náà ṣẹ mi ò rántí orúkọ arákùnrin yìí o àmọ́ ẹni tó mú mi lọ bá lọ́dún náà lọ́hùn mo rántí orúkọ rẹ̀ títí di wákàtí àti ọ̀wọ̀ yìí arákùnrin yìí ọmọ iléèwé yunifásitì ọmọ ọgbà yunifásitì náà ni wọ́n ọmọ iléèwé ti ọmọ iléèwé yunifásitì of Ìlọrin náà ni wọ́n nígbà náà lọ́hùn wọ́n fi ọdún kan ga jù mí lọ ní kíláàsì ni hmm. wọ́n lọ mú mi lọ bá wọn tí a sì fọ̀rọ̀ wọ́rọ̀ fọ̀rọ̀ torí ọ̀rọ̀ mo sọ èròǹgbà mi mo máa ń fẹ́ràn láti máa sọ̀rọ̀ lórí rédíò ni lórí tẹlifíṣàn ni ó sì gbà mí wọlé orúkọ arákùnrin yìí ni Ìrántí Ọlá eh, Olútayọ̀ tí a ọ̀rẹ́ di wákàtí àti ọ̀wọ̀ yìí àwọn ni olóòtú ètò Yorùbá lákọ̀tun níbi tí wọ́n ti máa ń ka Yorùbá fún àwọn àlejò tí wọ́n bá wá tí wọ́n bá pè àpéjọ yìí wọ́n máa ń ṣe ní every every three three months. mo bẹ̀rẹ̀ ní ọdún tí mo sọ yìí ní two thousand and three two thousand and four orí rédíò ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ Kwara State Radio Radio Kwara lọ́dún náà lọ́hùn nígbà tí mo wà ní ilé ìwé àwọn kan wá gbọ́ ohùn mi lórí rédíò yìí wọ́n ní ah, àwọn máa fẹ́ràn ohùn yìí o ni wọ́n wá kàn sí mi ìyẹn ní ti tẹlifíṣàn ti Kwara náà nígbà náà lọ́hùn tí mo wá ń ṣe relationship program wọ́n pe orúkọ program náà ní relationship matters òyìnbó ni